jàjẹgẹjẹgẹ eléyìí o ìrọ̀nẹ̀ ìrọ̀nẹ̀ ìṣẹ́dà kó jẹ́ pé jàjẹgẹjẹgẹ gan ló ń kówó fún fún ọba jàjẹgẹjẹgẹ yìí pé ó yá gbà lọ ó yá jẹ́ àṣẹ fídíò kó máa ná kó kó ṣò ìṣẹ́dà kó jẹ́ bẹ́ẹ̀ àbí kó jẹ́ pé ó ní bísínẹ́sì tó ń pa àwọn méjèèjì pọ̀ tó pa wọ́n pọ̀ géènì tó bá géènì lórí bísínẹ́sì tó wá tó wá lára ọ̀dọ̀ ìyá jẹgẹjẹgẹ ibẹ̀ ni lára ẹ̀ ya bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ tí màá náà fẹ́ ná fún ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ correct ni mo sọ fún yín yẹn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ò lè ní owó ẹ̀ hundred percent kó ní irú ìyá jẹ́gẹ́ láì jẹ́ pé ó níbi kankan tó fi ń wúlò fún kò sí o irọ́ ńlá ni láíláí láì jẹ́ pé ó níbi tí ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ti fi ń wúlò fún kọ́kọ́ wá wò pé ẹ torí fine àbí torí ìwà ni àbí torí ó mọ kíní ṣe ni irọ́ ni o àìmọye tó fine tí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ máa lọ náwó ẹ̀ fún àìmọye ẹni tó níwà tí bàbá jẹgẹjẹgẹ máa ná owó ẹ̀ fún àìmọye ẹni so mi kò sí nǹkan kan tí mo lè rí tí mo lè ní pé irú lẹ́fù irú bàbá jẹgẹjẹgẹ àwọn aráàlú wọn yẹn tó máa ní òun kàn fẹ́ náwó fún ìyá jẹgẹjẹgẹ láì jẹ́ pé ìyá jẹgẹjẹgẹ ń ṣiṣẹ́ owó sí àpò bàbá jẹgẹjẹgẹ irọ́ ni bàbá jẹgẹjẹgẹ ń lò ìyá jẹgẹjẹgẹ ni nínú owó tí ó bá wá true ìyá jẹgẹjẹgẹ ni bàbá jẹgẹjẹgẹ ná fún ìyá jẹgẹjẹgẹ ó tọrọ ni so gbogbo èyí tẹ̀ ẹ́ rí ó ń gbèjà jẹgẹjẹgẹ torí ìfẹ́ kò tó bẹ́ẹ̀ láti má gbèjà lọ́wọ́ ẹ̀ pé tí kò bá ti gbèjà ìyá jẹgẹjẹgẹ lè má ṣe wéètì owó fi ń wọ àpò bàbá jẹgẹjẹgẹ mọ́ bàbá jẹgẹjẹgẹ bó dẹ̀ ṣe wà yẹn level tó wà yẹn kò lè rí obìnrin tó lè available bí ìyá jẹgẹjẹgẹ kò lè rí obìnrin tó lè available bí ìyá jẹ kò lè rí obìnrin tó lè available bí bí ìyá jẹgẹjẹgẹ torí ẹ̀ ló ṣe wọ́n gbọ́dọ̀ máa dance to level ìyá jẹgẹjẹgẹ torí tó bá ti bọ́ kò sóbi irú lẹ́fù irú obìnrin ìyá jẹgẹjẹgẹ yẹn ò kàn mọ́ kẹ́ tó lè rí obìnrin tó yẹ̀yẹ́ bẹ́ẹ̀ yẹn irú àwọn ìyá jẹgẹjẹgẹ yẹn náà ni. ó tọrọ ni wàláì ó tọrọ ni tí ìyá jẹgẹjẹgẹ bá ń lérò pé òun ti rọkọ ó ń tanra ẹ̀ níṣẹ́ ìyá jẹgẹjẹgẹ ò tí ì lọ́kọ bàbá jẹgẹjẹgẹ ò dẹ̀ rí ìyá jẹgẹjẹgẹ bí ìyàwó òun bí fútu ẹ mọ̀ kéèyàn ní òun ní. Ni pé ìyàwó tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ bá darúgbó nǹkan nǹkan lélẹ̀ kò rí ìyá jẹgẹjẹgẹ bẹ́ẹ̀ ìyá jẹgẹjẹgẹ ó ti mọ̀ pé ìyá jẹgẹjẹgẹ dẹ́spírẹ́tì kódà ìyá jẹgẹjẹgẹ lè ti ọ́fà bàbá jẹgẹjẹgẹ ní owó púpọ̀ wípé ọmọ gbé mi síta wá lọ tọrọ mi jẹ́ ń sanwó gba owó rẹ̀ gbowó rẹ̀ kó lọ fi kó fẹ́ bí mi kó lọ tọrọ mi bàbá jẹgẹjẹgẹ ò gbà tẹ́ ẹ bá tún wá rírú ẹ̀sẹ̀ torí pé bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ìlílò tó sì ń lò ya jẹ́gẹ́jẹ́gẹ́ anything tí ya jẹ́gẹ́jẹ́gẹ́ bá gbé wá bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ńlá ti gbà lọ́wọ́ yìí bet confam ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ò tí ì rọ́kọ business partner ló sì ní. òótọ́ ọ̀rọ̀ ni business partner àǹtí bí n pé ẹ̀ka sànmà business partner náà sì wà ojú tíyà jẹgẹjẹgẹ fi ń wo level ojú yẹn kọ́ ni bàbá jẹgẹjẹgẹ fi ń wò ojú yẹn kọ́ ni bàbá jẹgẹjẹgẹ fi ń wò bàbá ìyá jẹgẹjẹgẹ ń sunkún ọkọ bàbá jẹgẹjẹgẹ ń sunkún owó òun lọ̀rọ̀ àwọn méjèèjì so tí ya jẹgẹjẹgẹ bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó yá tètè ya máa gba owó ẹ̀ kó máa pé kó máa pé torí lẹ́fù bàbá jẹgẹjẹgẹ ò lè ẹ́fà lọ ṣiṣẹ́ hundred percent kó lọ máa kó jẹ́ pé òun ló ń ṣiṣẹ́ owó ẹ̀ hundred percent kó wá wò ṣùṣùṣùṣù kóbìnrin wo lòun fẹ́ na fún wa lọ jẹ́rù ìyá jẹgẹjẹgẹ ẹ̀ ló máa gbé kóun máa náwó òógùn òun fún hundred percent láì jẹ́ pé ìyá jẹgẹjẹgẹ ló ń ṣiṣẹ́ lájé láyé láyé ìyá jẹgẹjẹgẹ ni ìyá ọkọ ń jẹ òun ló ń wá ọkọ pé ẹ̀ẹ̀kan ṣàlèrè yàn kan máa pè òun mọ́ tí ò bá dẹ̀ tètè rọra sọ jíǹsì kó máa gba owó ẹ̀ owó ẹ̀ pé ó ń tanra ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni ó ń tanra ẹ̀ ni torí bàbá jẹgẹjẹgẹ ẹ̀yin ò ní ẹni ọkùnrin tó bá jẹ́ ọkùnrin gidi alálùbáríkà ẹ kó tiẹ̀ rí i pé wọ́n ń búyàwó òun ó lè ní kó má dáhùn àbí kó kàn wá kó kàn ìyẹn tó bá kan ọkọ o tó bá kan ọkọ ń bẹ o ó kàn lè wá kó sọ sáìdì tiẹ̀ ó ti dákẹ́ nìyẹn irú ọkùnrin yẹn ló wá peace ló fẹ́ peace fún ìyàwó ẹ̀ torí pé ó mọ̀ pé irú obìnrin yìí tóun bá tún lọ ń ṣe ìṣe tó máa ma gbẹ̀mí ẹ̀ gbóná ó lè máa lè dalẹ̀ pẹ̀lú òun torí kò ní fẹ́ kó máa ṣàìsàn ṣùgbọ́n bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ò ní long time plan pẹ̀lú ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ tí ó bá dẹ̀ tásìkò tí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bá ti ṣe tán pẹ̀lú ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ kò sẹ́ni tá a gbé ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ mọ́ ṣùgbọ́n tó wó bá wà lọ́wọ́ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ padà tí gbà padà sọ́wọ́ ẹ̀ torí àìní ìgbà ló jẹ́ kí ó wò pé ta ló wà fẹ obìnrin wo ló wà fẹ lébù ló ṣe gbé ìyá jẹgẹjẹgẹ ìyá jẹgẹjẹgẹ ló máa fi lébù in everything kó fẹ́ búyàn ọ̀dọ̀ ìyá jẹgẹjẹgẹ náà máa gbà wípé ó yá ẹ wá lọ́ba òun ló máa rí òun ló máa available fún gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ òun ló máa available ṣùgbọ́n tí ìgbà bá padà sí ọwọ́ bàbá jẹgẹjẹgẹ dáadáa ó lè róbìnrin tó máa náwó ẹ̀ fún tó máa tẹ́ lọ́rùn tó jẹ́ pé ó máa fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ táwọn ọ̀rẹ́ ẹ̀ náà bá gbéyàwó jáde òun náà with a eh, with a eh, clean mind full mind kò ní máa tijú kò ní tijú ó máa gbéyàwó ẹ̀ jáde ó sì lè ríyàwó fẹ́ ṣùgbọ́n ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ó lè má ṣú ọ̀ fún ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ àtúrọ́kọ o torí pé ọkọ lòun tún wọn máa wá ìfẹ́ kókọ̀ tí ẹ̀rọ máa wá gbé sùn pé kọ́kọ̀ tí ẹ̀ máa gbéra wọn sùn kọ́ máa bára wọn sùn irọ́ ni o tó bá sì lè gbé ìyá jẹgẹjẹgẹ sùn lẹ́ẹ̀kan ẹ̀mejì báyìí orí ẹ̀ máa ti máa kakuléètì òun ti rọ́kọ òun ti rọ́kọ òun ti rọ́kọ òun ti rọ́kọ ló mọ̀ á wá máa máa ná ìná sí bá àṣàwù á máa nànà sí bá àṣàwù á máa wá máa overdo á máa meanwhile relationship ọkùnrin dẹ̀ ló yẹ kí ìfẹ́ yẹn tiẹ̀ kọ́kọ́ kó kó kó go far bó ti rọ́ ni o torí pé ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ wà desperate lórí ọlọ́kọ́dé ó ṣà ń wákọ́ ṣà mọ̀ ọ̀yàn mọ́hun ẹ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ dẹ̀kọ́ náà máa mọ̀ mú ẹ torí léyìí ò lè bẹ ẹ darúgbó ó nídìí ẹni ó nídìí support ẹ òun ló dẹ̀ ń fún bó ṣe wà yẹn òun ló ń fún wọn lò ẹ́ ni tó bá ti lò ẹ́ tán ó ń lọ nìyẹn kò síbi tó máa gbé yẹ wọ̀ kọ́nfàmù ni mo sọ fún ẹ ó ó ya jẹgẹjẹgẹ ò tó bẹ́ẹ̀ kó ní òun gba ìlú bàbá jẹgẹjẹgẹ lọ kó wá lọ máa ṣe kó lọ máa yan fanda máa ṣe kinní kan kó fẹ́ dúró ìdúró fẹ́ kílèmù eh, nǹkan tó nǹkan tó jẹ́ nǹkan bàbá jẹgẹjẹgẹ kò tó bẹ́ẹ̀ kò sí ṣẹ́rí kò sí ibi méjì kò sí ibi méjì tẹ́ ẹ ti mọ ìyá jẹgẹjẹgẹ àti ọ̀bá jẹgẹjẹgẹ pọ̀ social media ibi tí relationship wọn parí sí yẹn kò sí bòmí ìtọ́ ti mọ̀ wọn kò ju orí social media lọ so bó ṣe wà yẹn kò lè ṣe júra ẹ lọ kó fẹ́ lọ́ọ́ máa lọ fande òun kílèmù ìyàwó ta ló mọ̀ ọ́ ó ń struggle gidi fún òun ṣàfẹ́ lọ́kọ ó fẹ́ lọ́kọ ó fẹ́ lọ́kọ yìí ṣáá kò dẹ̀ mọ̀ pé táìmù tó yẹ kó rọra fara balẹ̀ tó yẹ kó rọra fi ara balẹ̀ tó jẹ́ pé ó pọ́síbù kó ní ó ti ṣe ó ti ó rò pé òun fine ó rò pé òun gbajúmọ̀ ó rò pé kí so táìmù yẹn ó ti lò kọjá ó ti lò kọjá ẹ máa wò gbà tí eh, bọ̀bọ̀ eléré kan náà tó kọ́kọ́ ń bá pòǹgbà yẹn náà bó ṣe ń ṣe yàmàyàmà yàmàyàmà pẹ̀lú yẹn náà nìyẹn ìgbà tó tún yá ó tún ta mẹ́lẹ̀ ó tún ta mẹ́lẹ̀ títí títí títí tí nísìn ohun òun náà bó ṣe àwọn tó súnmọ́ àwọn tó súnmọ́ bí wọ́n ṣe ń fi ọkọ lágbájá rè tí obìnrin ìyàwó yẹn náà wá sọ pé ọkọ òun rè kí ohun gan-an ah, ó dàbí kó rí nǹkan kan báyìí kó kàn gbé sínú ìgbéyàwó kan báyìí kó ọkùnrin yẹn dẹ̀ máa gbèrú kó dẹ̀ ti márì kó dẹ̀ nǹkan tó ń gan ṣùgbọ́n tó bá fẹ́ fún rẹ̀ nífọ̀kànbalẹ̀ torí ẹ̀ ni ò ṣe sanra bó ṣe wà nǹkan tó ń gbérìn tó wà nù ara ẹ̀ <laughs> ó pọ̀ gan o hmm. torí ẹ̀ ni ò ṣe sanra ó ń ronú kíní yẹn ń gan ṣùgbọ́n tó bá lọ rò tó lọ overdo pẹ̀lú bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ kò ì tí ì rí o kò ì tí ì rí ibi tó máa ti mọ̀ lélẹ̀ bísínẹ́sì mo mọ̀ pé bísínẹ́sì ìyá ẹ̀yà jẹ́gẹ́jẹ́gẹ́ ló ń pa owó wá láàrin òun àti bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ tóun bá fẹ́ mú òótọ́ kóun stop àbí kẹ̀ gbogbo bísínẹ́sì tó ń ṣe yẹn kó máa gba owó ẹ̀ hundred percent ìgbà ni bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ló máa ṣẹ̀ṣẹ̀ kọ́ máa tù fún pé irú kí nìyẹn torí pé bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ń lò ní òun kò sí ibo no ibo ni ibo ni bàbá jẹgẹjẹgẹ ti fẹ́ sọ pé òun ti fẹ́ rí tòun tó máa lọ gbé irú ẹni yẹn wá ní òun gbé sílé àwọn àwọn aráàlú wọn gbogbo wọn tó bá ní kó gbéyàwó wọn jáde òun náà máa ń gbé ìyá jẹgẹjẹgẹ yẹn jáde tó bá jẹ́ Yorùbá o ẹ̀hẹ́n mi mi ní pé ìyá jẹgẹjẹgẹ ò sì lè rí ọkùnrin tó lè mánéèjì ẹ̀ pẹ̀lú kọ́ndíṣọ̀nù ẹ̀ ìyá jẹgẹjẹgẹ sì lè rọkùnrin tó lè manage pẹ̀lú condition ẹ but yorùbá ni yorùbá ló lè ṣe é ẹ mọ̀ pé àwọn yorùbá ah, àwọn yorùbá ò kọ́ anything àwọn yorùbá ọkùnrin wọ́n máa náìsì lórí level yẹn àwọn ò kọ́ anything àwọn yorùbá ọkùnrin àwọn yorùbá ọkùnrin wọ́n lè wọ́n lè wọ́n lè máa bá a ṣe pẹ̀lú ẹ̀ tó o bá ti kọjá yìí ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ tó bá lọ fẹ́ nu lọ kọjá yẹ̀ báyìí ìgbà náà máa sọ torí ẹ̀ fún wọ́n á sọ pé wá kí ló ń ṣẹlẹ̀ sí ẹ̀wọ́ tá a kàn mọ́mọ́ tá a gbà ẹ́ bó ṣe rí abẹ́ manage condition ẹ̀ òde àfẹ́ máa ṣe ju pé ojú báyìí lọ wọ́n á máa wá ka gbogbo ẹ̀ lẹ̀ fún ṣùgbọ́n tí ò bá ti kọjá àyè ẹ̀ lọ́dọ̀ Yorùbá kò sí wàhálà ṣùgbọ́n àwọn aráàlú bàbá jẹgẹjẹgẹ ó kọjá àyè ẹ̀ o kò bá àjẹun ló mọ̀ wàá wù láyé yìí ṣùgbọ́n pé èèyàn kínní èèyàn kejì èèyàn kẹta wọ́n ti mọ oríṣiríṣi àwọn ọkùnrin tó ti gbé tó ti gbé lẹ̀ tó ti gbé tó ti gbé lẹ̀ ṣe rí obìnrin tó bá ti bímọ rí gan ní aráàlú àwọn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ yẹn tí ọlọ́run ò bá sí lẹ́yìn ó lè má rọ́kọ fẹ́ mọ́ ká má wàá sọ ẹni tí àwọn táwa mọ̀ àwọn tí àwa mọ̀ tí ya jẹ́gẹ́jẹ́gẹ́ tó ti tó ti bá sùn làwa mọ̀ o bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ tún máa mọ̀ mọ́ ó máa mọ̀ mọ́ àwọn táwa ò mọ̀ so tí ìyá jẹgẹjẹgẹ tó bá lọ ẹ tó bá lọ ń lérò pé bàbá jẹgẹjẹgẹ máa báwọn darúgbó irọ́ ni o bàbá jẹgẹjẹgẹ ò bá da ẹni arúgbó kankan tí bàbá jẹgẹjẹgẹ ò bá tí bàbá jẹgẹjẹgẹ ò bá níyàwó lélẹ̀ ni ìyàwó tó bímọ fún tóun àti ẹ̀ ò bá sí mọ́ lóòtítọ́ àti lódodo tí ò níyàwó lé mọ́ lé ni ó sì máa níyàwó lé o ó sì máa wá àdámà adamu ó máa wọn ó máa sì lọ mu ní fídíò tó yẹ pé wọ́n bá ń tọ́jú ẹ̀ lẹ́ǹsìn ó ná ó ń lọ́wọ́ lé yẹn lórí lábẹ́. ah ibẹ̀ yẹn ò dára rárá ibẹ̀ yẹn ṣe rí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ gbogbo nǹkan tó ń bá pàdé ní abẹ́ ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ó ń gbà mọ́ra ni ó ń gbà mọ́ra torí pé ó mọ nǹkan tó ń ṣe ó dẹ̀ mọ ibi tó ń lọ ṣùgbọ́n tí ìyá jẹgẹjẹgẹ bá lọ ń rísíkì mọ́ bẹ́ẹ̀ ni àníkò iwájú ẹ mọ̀ pé iwájú yẹn ti slack ẹ̀yìn ló ń mánéjì sìn ẹ̀yìn tí bàbá jẹgẹjẹgẹ kẹ̀dẹ̀ ní ó ti slack kíní tiwájú baba kíní tiwájú baba jẹgẹjẹgẹ kò lè tó bá ti wọ tó bá ti wọ ti ìyá jẹgẹjẹgẹ kò ń débi tó yẹ kí ìyá jẹgẹjẹgẹ ti máa fìlì ẹ kò ń débẹ̀ ó kàn ṣàkàn máa ní ọjìjọ ń gbà fúnra wọn ni kò yẹ yín wọ́n jọ ń gbà fúnra wọn torí pé kọndíṣàn ìyá jẹgẹjẹgẹ lọ́wọ́ yìí ó ń wa ọkọ ni ìyá ọkọ ló ń jẹ ìyá jẹgẹjẹgẹ. ìyá owó ló dẹ̀ ń jẹ bàbá jẹgẹjẹgẹ bàbá jẹgẹjẹgẹ a máa wá tan ìyá jẹgẹjẹgẹ wípé má wọrí last bus stop ló dé ṣùgbọ́n kò dé last bus stop bí bàbá jẹgẹjẹgẹ ò bá ní ìyàwó lé lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ó ti mọ̀ pé tóun bá ní anybody ìyá jẹgẹjẹgẹ ò ní máa risk gbogbo nǹkan tó ń risk fóun kò ní ṣe fún un ó sì lè má bàa máa yí sìn ṣùgbọ́n tó bá tásìkò bàbá jẹgẹjẹgẹ máa ní ìyàwó ńlé o ìyá jẹgẹjẹgẹ ó dẹ̀ lè má rẹ̀ ẹni fẹ́ torí ojú ìyá jẹgẹjẹgẹ ibi tí ojú ẹ̀ wà òun ni kò wọn ẹlẹ́dàá ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni àwọn àwọn gbajúmọ̀ àwọn tó lókìkí àwọn tó lórúkọ àwọn tó wà pa àwọn tó ń ya jẹgẹjẹgẹ nìyẹn o àwọn yẹn kẹ̀dẹ̀ ní wọ́n máa ma sá wọ́n máa sọ pé àìrọ́ o à. Ah, ẹ má jẹ́ kán mọ̀ èmi àti ẹ o ṣùgbọ́n condition bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ lọ́wọ́lọ́wọ́ yóò need the help ẹni tó dẹ̀ lè help ẹ̀ òun nìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ nìkan ni torí pé ìdí tí mo fi sọ pé ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ nìkan ló lè help ẹ̀ ni wípé ṣe rí púpọ̀ nínú àwọn obìnrin tó fine tó wà pa nísìn àwọn ò ráyè aneva shop àwọn ọ̀ráyè sùúrù lérè ọlọ́run ṣògo làwọn ráyè ẹ̀ ṣùgbọ́n ìyá jẹgẹjẹgẹ òkè ẹ òwò ṣáàfẹ́ mi jẹ́ǹjẹ́yàwó ẹ nìyá jẹgẹjẹgẹ ń fẹ́ so òun ló fà á tí bàbá jẹgẹjẹgẹ ṣe lè wọ láìfù ìyá jẹgẹjẹgẹ torí ìyá jẹgẹjẹgẹ ìyá jẹgẹjẹgẹ wà áfta owó ó wà áfta ṣé you go marry me i go marry you nǹkan tó ìyá jẹgẹjẹgẹ wà áfítà nìyẹn òun ló ṣe ń rí ìyá jẹgẹjẹgẹ lò bàbá jẹgẹjẹgẹ ò dẹ̀ lè fẹ́ ìyá jẹgẹjẹgẹ o kò lè fẹ́ láyé láyé láéláé kò lè fẹ́ o kò lè kò kò ń ṣe fífẹ́ bá dalẹ̀ láéláé láyé kò pọ́síbù kí kó kí bàbá jẹgẹjẹgẹ máa gbé ìyà jẹgẹjẹgẹ pamọ́ forever tó bá ní ẹ̀hún fẹ́fẹ́ kò lè má gbé pamọ́ for till the rest of his life ó máa ní àwọn méjì tó máa ní àwọn ìyàwó ilé ń ṣe ìyà jẹgẹjẹgẹ fúnra rẹ̀ gan ló máa sá mítì yẹn torí àwọn ah àwọn ìyàwó ilé àwọn aráàlú bàbá jẹgẹjẹgẹ yẹn gan ẹ wọn ò dáhùn tẹ nígbà kó jókòó wọn ní fún lága torí wọn máa rí ní rí pé irọ́ ò sínú sẹ́ẹ̀tì àwọn wọn ò ní fún lága fúnra ara ìyá jẹgẹjẹgẹ gan ni ò ní bá wọn lọ meeting and bàbá jẹgẹjẹgẹ kẹdẹ ní kò ní forever máa ní òun máa gbé ìyá jẹgẹjẹgẹ pamọ́ kò ní kò ní forever máa ní òun máa gbé pamọ́ o so òun náà máa fẹ́ free ó sọ wọ́n ti di dandan dandan ni bàbá jẹgẹjẹgẹ ó máa fẹ́ ẹni tó yẹ kó máa gbé lọ sí August meeting ó máa fẹ́ ẹni tó máa gbé lọ sí yam festival kò lè gbé ìyá jẹgẹjẹgẹ lọ sí ìyá jẹgẹjẹgẹ ò kò wọ august meeting o ìyá jẹgẹjẹgẹ ò yam festival. so gbogbo èyí tó ń ṣe yẹn ẹ má wọrí ọrọ̀ ajé ló ń ṣe tí ò bá ti ṣe gbogbo tẹ́ ń rí tó ń jáde tó ń bú tó ń bú bọ̀bọ̀ yẹn tó ń bú eh, very dark man tó ń bú àwọn èèyàn fún ìyá jẹgẹjẹgẹ ẹ dò ẹ má bu o ẹ ṣàrọra fílẹ̀ kò tó bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tí ẹ bá nìyẹn o ìjẹ́ tán fún nìyẹn torí irin iṣẹ́ ẹ̀ níyà jẹgẹjẹgẹ ìyà jẹgẹjẹgẹ ló ń pawó wa kò dẹ̀ easy ah kò easy o bàbá jẹgẹjẹgẹ ló yẹ kó máa fún ìyà jẹgẹjẹgẹ ṣùgbọ́n ìyà jẹgẹjẹgẹ ló ń fún bàbá jẹgẹjẹgẹ ṣé bàbá jẹgẹjẹgẹ ò tún wá ní ṣiṣẹ́ owó ah ìyá méjì ò gbọdọ̀ ya jẹgẹjẹgẹ náà. ìyá méjì ò gbọdọ̀ jẹ̀yà jẹgẹjẹgẹ òun ló òun ní gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn ẹ torí ìyàwó ẹ̀ ni ó wá ń jà fún ìyàwó tí bàbá jẹgẹjẹgẹ bá ní forever plan pẹ̀lú kò ní máa gbé kó máa jẹ́ kó ṣáà máa bá àwọn èèyàn jà bí ìyá jẹgẹjẹgẹ bá tiẹ̀ ń ṣe òun ò ní dá sí kò ní jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun sọ̀pọ̀tì ìwà ìwà ìbàjẹ́ pé òun wà pẹ̀lú ẹ̀ ipò òun wà bó ṣe ń ṣe ranù rádaràda káàkiri yẹn kò ní support bet bàbá jẹgẹjẹgẹ ń ṣe torí ó mọ̀ pé tóun bá ti ṣe tán pẹ̀lú ìyá jẹgẹjẹgẹ kò kà á sẹ́nì kankan tá a gbé ìyá jẹgẹjẹgẹ irú wa lábàdé rọrùn wọ o <laughs> sista Lábísí ṣẹlẹ wa ta máa ń fèsì òótọ́ ọ̀rọ̀ yìí ẹ àwa gan la máa ń rọrùn wọ torí àwa ò ní parọ́ fún yín a gbọ́dọ̀ jẹ́ kí ìyá jẹgẹjẹgẹ mọ stand yẹ kó mọ torí bó ṣe wà yẹn ó dàbí ó dàbí ìyá ẹ̀ẹ́dẹ̀gẹ́t ìyá kan jẹ́ gan ó ṣe rí bí àwọn èèyàn ṣe máa ń ní ọkọ mi o ọkọ mi o tó máa ń rí ọkọ àtìyàwó tó máa jọ ń gbénu ilé tó jọ ń ṣe yàlà tó jọ ohun tó jẹ́ pé ohun gan-an tẹ máa rí tọkọ máa bóyá ọkọ máa máa mọ̀ọ́mọ̀ ọkọ máa máa bá ọmọ ẹ̀ tún nǹkan tó bá fún ní birthday ṣe tó bá fọmọ ẹ̀ ní birthday tí bàbá àbàbọ̀ ọmọ yẹn tó máa bá máa tún ṣe tó máa bá máa tò tó máa bá máa tò kẹ̀kẹ́ tó máa bá máa tò ah ohun ìyà jẹgẹjẹgẹ tó jẹ́ pé kíní yẹn ń hun ìyà ó dàbí kó jẹ́ òun ni ṣùgbọ́n ìyà jẹgẹjẹgẹ ó ti mísì tíráàkì yẹn kò kàn fẹ́ gbà ni ó ti mísì tíráàkì yẹn torí pé òun ò lè kóhun kò ní fẹ́ fẹ́ àwọn tí ò gbajúmọ̀ tó bá yẹ mọ̀ wọn ara jẹ́jẹ́jẹ́ ó rọra lọ fẹ́ni tí ò gbajúmọ̀ lábẹ́ sólò ní o tí ò ní gbé wá síta o ṣùgbọ́n kò ní lè ṣe ó fẹ́ ojú ojú mo lọ́kọ mo lọ́kọ mo lọ́kọ yẹn ó fẹ́ kó máa fi wò òun bet ọwọ́ ẹni tó wà ń sìn rọ́ǹgì ni rọ́ǹgì ni rọ́ǹgì ni nǹkan tó pa òun àti bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ pọ̀ ló ń ṣiṣẹ́ owó yẹn fún bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ò ní láyé láyé tí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bá ní owó lọ́wọ́ ẹ tí bàbá jẹgẹdẹgẹ bá lówó lọ́wọ́ pé ah òun lówó lọ́wọ́ o òun fẹ́ ná fún obìnrin bàbá jẹgẹdẹgẹ máa lọ wá ẹni tí tí ò ti tí ò lókìkí tí ìyá jẹgẹjẹgẹ ni kò ṣe pé kéèyàn kàn lókìkí là ń sọ o irú lẹ́vù báyìí ah òun ló máa lọ wá bẹ́ẹ̀ ó mọ̀ pé òun ò lówó lọ́wọ́ ó ń wojú ọlọ́run kí gbà padà ó dẹ̀ ti mọ̀ pé ta ló máa available fún gbogbo irú àwọn nǹkan báyìí ọwọ́ kan tó bá tó gbẹnu tó kẹnu sí ìyá jẹgẹjẹgẹ báyìí ìyá jẹgẹjẹgẹ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni kó tó sọ̀rọ̀ ẹ̀kíní ẹ̀kejì báyìí mind ìyá jẹgẹjẹgẹ báyìí pim ó ti ń rí rẹ̀ nínú marriage ó ti ń ríra ẹ̀ báyìí pé òun ti wà nù á kàn máa ríra wa ní à òkè o èmi àtọkọ mi á wà lórí bed òkè èmi àtọkọ mi á jáde èmi àtọkọ mi á wọnú mọ́tò à èmi àtọkọ mi ó ti wá ń dream ó ti ń ríra ẹ̀ nínú marriage òun ló fà á tó ṣe bá rẹ̀ nírú ibi tó wà yẹn. but irú irú èrò tóun rò yẹn bàbá jẹgẹjẹgẹ ò ní bẹ́ẹ̀ ni bàbá jẹgẹjẹgẹ ò ní dá tèrò láyé láyé torí bàbá jẹgẹjẹgẹ mọ irú eh, tradition kínní wọn how long ló fẹ́ gbé ìyá jẹgẹjẹgẹ pamọ́ for kò lè gbé ìyá jẹgẹjẹgẹ kò lè gbé pamọ́ forever bàbá jẹgẹjẹgẹ dẹ̀ mọ̀ pé ah, kò possible kan fẹ́ ṣe gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe august meeting ìyàwó òun ò ní sí níbẹ̀ tó bá ti fẹ́ ṣe yam festival kò lè gbé ìyá jẹgẹjẹgẹ wá torí pé ojú tí àwọn ìyàwó àwọn ìyàwó ilé ibẹ̀ tó bá má ṣọgan wọn ní fún ìyá jẹgẹjẹgẹ ẹ mọ̀ pé bá ti ń ṣe august meeting ṣe yam festival wọ́n máa ń mú george wọ́n máa ń mú aṣọ àwọn ìyàwó ilé wọn ò ní jẹ́ kí ìyá jẹgẹjẹgẹ ra àánú ẹ̀ wọn ò ní fún wa ní kò à wọn ò ní gbà láyè o wọn ò lè gbà láyè láéláé kò dẹ̀ sí ni. Baba jẹgẹjẹgẹ máa later dance to àwọn voice àwọn aráàlú ẹ̀ ṣáá ni torí tradition wọn ni kí ló máa ń fà á tó jẹ́ pé tó jẹ́ pé ọmọ lọ ń gbéyàwó ọmọ lọ gbéyàwó wọn láti ìlú láti ìlú náà ti máa wọ́n proud of ìyàwó ìyàwó wọn gan ah wọ́n fi ìyàwó wọn ṣeré láyé ah wọ́n fi ìyàwó wọn ṣeré láéláé láyé kan kọ́ wá gbéyàwó wọn jáde kí eléyìí ó lè jẹ́ lára àwọn ọ̀rẹ́ bàbá jẹ́gẹ́jẹ́ àwọn ọ̀rẹ́ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ń sìn àmọ́rọ́ ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé mí lè sì sọ̀dá ìmí lè jẹ́ pé ó lè jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ni ìyá jẹ́gẹ́jẹ́gẹ́ ti fẹ́ rí àwọn àwọn aráàlú bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ yóò ń fẹ́ rú obìnrin bẹ́ẹ̀ o àìrọ́ ànóbìnrin tó ti márì rí tó ti bímọ rí tí ọlọ́run ò bá sí lẹ́yìn ẹ̀ kò ní rọ́kọ láàrin wọn yẹn kò ní sẹ́ńtà fẹ́ kò ní sí ẹni tá a fẹ́ àwọn àwọn aráàlú bàbá jẹgẹjẹgẹ yẹn ò dẹ believe lórí pé lórí pé ọkùnrin ò gbọ́dọ̀ níyàwó ńlé wọn believe lórí ẹ torí àlè ṣe jẹ́ pé ìmíì ó lè jẹ́ à sixty ló ṣẹ̀ṣẹ̀ máa bímọ torí wọn ò fẹ́ nọ́nsẹ̀nsì kó máa rìn ní sàkání ìyàwó wọn láyé ó lè jẹ́ à sixty ló ṣẹ̀ṣẹ̀ máa bímọ kò kí ẹ̀ but time tó bá máa níyẹn tó máa present ìyàwó ẹ̀ yẹn à wọ́n kò sọ̀rọ̀ pé eh, kọ́ máa fọwọ́ kọ́ máa ṣa ìyàwó ẹ̀ kọ́ máa fọwọ́ gbà sẹ́yìn òun láíláí àìrọ́ bet ẹ ṣàfihàn fi bàbá jẹgẹjẹgẹ lẹ̀ nọ́màtì tó yẹ kó ṣe ń sìn ló ń ṣe torí tí ò bá ṣe tíyà jẹgẹjẹgẹ bá lóhun ò ṣe bísínẹ́sì mọ́ kò sẹ́ni tó máa gbé ọba jẹgẹjẹgẹ lọ́wọ́ yìí o hmm. ọlọ́ọ̀dẹ ń já dáràn o àní dáràn o hmm. kò sẹ́ni tá a gbé bó ṣe wà yẹn torí pé ṣàṣà lóbìnrin tó máa fẹ́ gbé irú lẹ́fù ọba jẹgẹjẹgẹ bó ṣe rí bó ṣe rí bíi kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tí tó jẹ́ tí ò ní táyà tí ò ní síìtì tí ò ní áǹdì tó kẹ̀kẹ́ tó ti tó jẹ́ pé ààrẹ ò pé kẹ̀kẹ́ tí ò pé mọ́ bó ṣe rí yẹn kò tún lówó lọ́wọ́ kò tún lú gùdù kò lú kó tó wá lè rí obìnrin tó máa gbà fún kò kọ́ mọ̀ o irú èèyàn bí ìyá jẹgẹjẹgẹ ò kọ́ mọ̀ o nírú lẹ́fù yẹn o kò kọ́ mọ̀ o abẹ́ẹ̀ rí bàbá jẹgẹjẹgẹ bó ṣe rí ni ó dàbí kẹ̀kẹ́ tí ò ní táyà ó dàbí tí ò tún ní síìtì tí ò ní áńdù ó ṣàárí gbàgàgbàgà so irú obìnrin tó máa gbà fún tó bá tó sí obìnrin tá gbà fún kò kọ́ mọ̀ o. the only person ló lè gbà fún lọ́wọ́ yìí náà nìyá jẹgẹjẹgẹ o so gbogbo èyí tó ń ṣe yẹn iṣẹ́ iṣẹ́ ìlò ń ṣe ó mọ nǹkan tó ń ṣe o ó rí yín nìrí wípé ẹ̀yin tó yẹ pé ńgbà tẹ́ bá bá òun lé ìyá jẹgẹjẹgẹ lọ́sìn ẹ ẹ tóun bá kẹnu sí yín nígbà fóun ẹ wá ní kóun má jà fún ta ó dẹ̀ mọ̀ pé jà tóun jà fún ta tóun borúkú ẹ̀ jẹ́ nígbà tásìkò bá tó tóun bá kò ni mo jẹgẹjẹgẹ o kó gbọ́ hmm. rọra ṣe o tó bá ti ṣe bísínẹ́sì ẹ gbowó ẹ pé o bàbá jẹgẹjẹgẹ ò lè fẹ́ ẹ o bàbá jẹgẹjẹgẹ ò lè fẹ́ ẹ ó kàn wà lórí level torí pé ó kàn mọ́mọ́ ń gbé ẹ mọ́ra ó ń lù ẹ ni kò lè fẹ́ ẹ bàbá jẹgẹjẹgẹ ò lè fẹ́ ó ti rí ẹ nírìí pé ìyá ọkọ ń jẹ kò lè fẹ́ kò sí nǹkan tó máa fi kún kò síbi tá a gbé ẹ wọ̀ lọ́jọ́ alẹ́ láyé bóyá tiẹ̀ ti gba red cap gan torí bí ò tí gba red cap ń sì ó máa gba red cap bó pẹ́ bóyá níbo ni kọ́ máa sọ pé ìyàwó ṣìfù ìyàwó ṣìfù ó ti àwọn ò fẹ́ o má tanra ẹ̀ so irú èmi somebody like me èmi ò fọ́ fún bàbá jẹgẹjẹgẹ wípé ìfẹ́ ló ṣe mú ma jáde ma bẹ́ẹ̀ ma bú àwọn èèyàn kan má bẹ́ẹ̀ ma bú yìí pé ìfẹ́ ni èmi ò kó yẹn jẹ́ ń tèmi o èmi ò kó jẹ pé torí ìfẹ́ ni láyé iṣẹ́ iṣẹ́ o iṣẹ́ owó ẹ owó tó ń ṣe fún bàbá jẹgẹjẹgẹ ló ń ṣe tí ò bá ti ṣe kò tó bẹ́ẹ̀ kó má ṣe kò tó bẹ́ẹ̀ kó má ṣe kò tó bẹ́ẹ̀ kó má ṣe torí ìwọ ló ń ṣiṣẹ́ owó tí bàbá jẹgẹjẹgẹ ń ná bàbá jẹgẹjẹgẹ bàbá jẹgẹjẹgẹ ò láyéláyé kó fúnra ara ẹ̀ bọ́ síta kó lọ forí jágbó máa ṣiṣẹ́ máa já máa já máa hundred percent kó wá ní ìwọ ìwọ ìyá jẹgẹjẹgẹ lòun máa kówó òun lé lórí máa náwó lé ẹ lórí hundred percent láì jẹ́ pé wọ́n ló ń ṣiṣẹ́ láyé kò lè ṣe kò lè ṣe láéláé kì í ṣe pé bàbá jẹgẹjẹgẹ ò lè náwó fóbìnrin o àní kò ń ṣe bí irú lẹ́fù ìyá jẹgẹjẹgẹ láyé láyé láíláí torí pé ó ń lo ìyá jẹgẹjẹgẹ ni ó ń lò ó ìyá jẹgẹjẹgẹ ló ń ṣiṣẹ́ owó tí bàbá jẹgẹjẹgẹ àti ìyá jẹgẹjẹgẹ náà tẹ́ ẹ bá rí tí bàbá jẹgẹjẹgẹ tí bàbá jẹgẹjẹgẹ bá náwó fún ìyá jẹgẹjẹgẹ iṣẹ́ owó tí ìyá jẹgẹjẹgẹ ṣe ni bàbá jẹgẹjẹgẹ ná ẹ ṣé o ẹ káàsán mo kí everybody o. Mm.